الحمد لله خالق السماوات والأرض منزل القرآن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله إن هو علي إليه تنسنك ومجوانا إليه توفي الله باني كما تو كما تلي láti fi ṣe àpọ́nlé لا láti gbé sí ipò eléyìí tó yẹ. ẹlẹ́kẹta náà eléyìí tí alukur'ani tó là kalẹ̀ fún wa láti ṣe àmójútó àwọn òfin rẹ̀ kájẹni tó nímà nípa àwọn nǹkan tó alukur'ani pè lẹ́tọ̀ kásì jẹni tó mà nípa nǹkan tó alukur'ani pè léwọ̀ eléyìí gangan téèyàn bá ń ṣe ni wọ́n máa ń pé èèyàn sọ alukur'ani ó sì ha nítorí pé ẹni tó bá sọ tó mọ̀ òfin rẹ̀ ti ń pa àwọn òfin yìí máa tí sáwọn nǹkan tí ọlọ́wọ́n bá ń fẹ́ kó dènà sí ó tó jẹ́ pé yóò tara bẹ́ẹ̀ yóò kúrò nínú òkùnkùn àìmọ̀kan lọ sínú ìmọ̀lẹ̀ ìmọ̀ ihe alukur'ani ó ní í ṣe pẹ̀lú pé èèyàn sọ ó sì múyàn lẹ́ni tó ṣe pé ọgbàgbọ́ yìí rẹ̀ lágbọ̀ọ́yé tó péye. ó sì ń lò ní lílò eléyìí tó ṣe déédéé pẹ̀lú ntọ́lọ́wọ́n bá fẹ́ ife ká máa lò fún. yéṣe kíkọ́ kan ha alukurani sórí ó jẹ́ pé ń bẹ lórí wa gbogbo bí sábà ti mẹ́nu lébà àkàjá lórí rárá o. ọlọ́run ṣe sọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam tóní wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun aṣọ alukurani kalẹ̀ fún ọ nítorí kó lè bá a máa ṣàlàyé fáwọn èèyàn ohun tá a sọ kalẹ̀ fún ọ látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá wọn kó lè bàjẹ́ ni tí ó máa ronú kẹ ronú sí alukurani kẹ ẹ máa pa òfin rẹ̀ mọ́ kẹ ẹ sì máa kẹ ẹ tó ṣe pé kò ní máa fagbọn lọ́wọ́n bá yá ọ̀nbẹ nínú kókó ní ní tá a lágbọn alukurani. kájókòó ká ha sórí láti bẹ̀rẹ̀ dókun òun náà ń bẹ́ nu tọ́ da ṣùgbọ́n ha sórí ṣùgbọ́n mi tẹ̀lé tó wà nú ẹ̀ njọ́ ṣe nú ẹ̀ èmi ṣe njọ́ pàṣẹ nínú rẹ̀ èmi pàṣẹ láǹfààní kọ́ ha. bákan náà ìgbésẹ̀ ẹlẹ́kẹrin nínú àwọn ìgbésẹ̀ tá a máa gbé lágbọn tí ó fi jẹ́ pé òun náà ní ká máa ṣe àpọ́nlé àwọn èèyàn tó jẹ́ kí wọ́n di alukurani mú lọ́wọ́ méjèèjì wọn ò fi ṣeré rárá wọ́n ha wọ́n ń tẹ̀ wọ́n ń ké wọ́n ń fi tó wá nínú rẹ̀ wọ́n fi ń ṣèwà o wọ́n ń jìnà sí àwọn kẹtọ́ lọ́wọ́ ní kí wọ́n jìnà sí wọ́n sì ń fi tó nínú rẹ̀ wọ́n fi ń mọ àwọn èèyàn ọkọ̀ ọ̀lẹ́kọ̀ọ́ nípa alukurani kápọ́nrú wale lé ara ń tẹ́ ń túmọ̀ sí pa apá alukur'ani lẹ́nu ń túmọ̀ sí pé à ń pè ẹ̀kẹ́ alukur'ani nítorí pé gbogbo wa náà la gbọ́ pé ọlọ́run sọ alukur'ani kalẹ̀ ṣùgbọ́n sí gbogbo wa la kọ́ mọ̀ parẹ́ ni sí gbogbo wa náà la kọ́ àtàtà kọ́ ń parẹ́ sí gbogbo wa tá a kọ́ ń tá a sì fi máa wọ èèyàn ní parẹ́. adégbé ni tí ti mójútó ọyọ kálí sàpọ́nlé wa nítorí iṣẹ́ ribiribi eléyìí tí wọ́n gbèsè láàrin wa tí ọ̀la sáwọn eléyìí ńkọ́ kí àbámọ̀ ti ń já Al-Kùránì kí làbámọ̀ ti sòfin ọlọ́ kí làbámọ̀ tọ́jú ìlànà tó lọ́wọ́ bá ń ká máa èyí bá ká gbèsè ọ̀nà nípa kò tó pé káka máa ké ní kíké lásán ká máa kà ní kíkà lásán àìjẹ́ ká máa tún máa ń tànké ká sì máa ronú nípa tún máa ń tànké tá a máa tún máa rẹ̀. ọlọ́run bá ń fẹ́ kíké ká máa ronú nípa ìtumọ̀ ń tànké nínú Al-Qur'an ká máa wòye sí ìtumọ̀ rẹ̀ ká máa wòye sí tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ká máa wòye sí tí wọ́n fojú sùn pẹ̀lú àyà tó lọ sọ̀kalẹ̀ nínú alukur'ani kitabun anzalnahu ilayka mubarakun liyadabbaru ayatihi wa liyatadhakkara ulul albab ọlọ́ni tíra kan lélẹ́yìí o àwọn aláṣọkalẹ̀ fún wa ọjọ́ tíra aláìbọ́tà adìbùkún nítorí táwọn èèyàn lè bá a máa nípa àwọn ayé àti nítorí kí àwọn onílàákàyè wọ́n sì lè bá a máa tara rẹ̀ sí rántí ọlọ́run. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní káwọn bá ń kọ́ ìmọ̀ nípa alukur'an àwọn yẹn jẹ́ kí wọ́n pa fáwọn ju àyà mẹ́wàá lọ. ní ìgbà tí àwọn bá sì kọ́ àyà mẹ́wàá yẹn àwọn máa ń nu máa àwọn máa kà lákàtúnkà títí táwọn fi di pé àwọn á àwọn gbàgbọ́ yóò ìtumọ̀ rẹ̀ àwọn sì ń lo ìtumọ̀ ayáyà tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ táwọn gbọ́ yẹn àwọn ń lò láti fi ṣèwàhù fata'allamna al-ilma wal-amala ma'an àwọn kọ́ àti fífi ìmọ̀ ṣèwàhù akọ́pàpọ̀ lẹ́ẹ̀kan náà. abdullahi bin abbas radiyallahu anhuma ọ̀sọ̀ ọ̀rọ̀ kan tó fi pàkíyèsí wa lọ sí di pé tá a máa ń tẹ alukur'ani àfi ká gbìyànjú láti rí pa àmàtú máa ń tà ń ká sì gbìyànjú láti máa ronú nípa àtú máa ń tà á máa. قل الذي يقرأ القرآن ولا يفسر كالأعرابي كالأعرابي الذي يهذي بالشاعر ó ní ẹni tí bá ń ké alukur'an tí ó sì máa ìtumọ̀ ń tí ń ké ọ̀là lárúbáwá roko ni tẹ́gbẹ́ wọn máa jẹ ewì lárúbáwá lẹ́nu ṣùgbọ́n tó ṣe pé kò máa tún máa ń tí àwọn ewì yẹn ń tọ́ka sí aburú ńlá ni. ẹ̀ríkẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan sọ yìí ọ̀sẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ ọmọ áfíríkà ọ̀pọ̀ nínú àwọn ọmọ áfíríkà ẹlẹ́dàá wa sọ́mà ké tí wọ́n sì há sórí lọ́mọ kó kí alukur'an àwọn èèyàn rẹ̀ máa pọ́n ètè rẹ̀ la níbi tó máa kéde ṣùgbọ́n kò máa tún máa á ń bọ̀ síbọ̀ sí pé lè fi ní kété wà hù àbúrò ńlá lélẹ́yìí kí á láre kó ọmọ ké máa wa yóò káka má jẹ ẹni tí ó máa ké láì jẹ́ pé amatuma rẹ̀ káka má jẹ ẹni tí ó máa kà á láì jẹ́ pé arúgbó nípa nǹkan tí ìtumọ̀ rẹ̀ tó mú wá torí ẹni wọ́n ti fi ìyá ńlá wa Aisha radiyallahu anha an khuluqi rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rọ ìfún wa kí ni ìwà ànábì sallallahu alayhi wa báwo ni ìwà rẹ̀ ti ṣe rí Aisha oníkànnà kókòhó alukur'an alukur'an ni wà rẹ̀ alukur'an ni wà nabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo nǹkan tọ́lá ẹlẹ́dàá ara ní ká ṣe alùpùpù anabi là kọ́kọ́ ẹni tí máa ṣe gbogbo ntọ́lá ń bá ní ká pàṣẹ alùpùpù anabi là kọ́kọ́ ẹni tọ́kọ́ pàṣẹ lápàṣẹ tàṣẹ ọ̀tún ní padà á di rẹ̀ má fẹ́kẹ́ anáhùn kọ̀rọ̀ ẹnu ní ẹ̀tà hàrọ̀ anabi sallallahu alayhi wa níṣẹ́ ló dàgbé bí alukur'an tó fi pín rìn lọ lórí ilẹ̀ ẹ jẹ́ káwọn lọ pé sára dájúdájú á rí i pé ẹnikẹ́ni tó bá jẹ́ pé kíkẹ́ nípa ìpín alukur'an ó sì mà nípa àwọn aráàfin rẹ̀ níbi wọ́n ti ní káràfin kọ̀ọ̀kan ti máa jáde wọ́n mọ́tò tẹ́lẹ̀ yìí tí wọ́n kọ́ mọ́tò máa ń tẹ́ńké nítorí sọ́májù náà ní pé ru wọn gbogbo òfin àti àlàkalẹ̀ alukur'an iná ní òfin ráre gbogbo òfin àti àlàkalẹ̀ alukur'an iná ní òfin ráre alḥasan albasri onírú wọn ni máa sọ ike kọ́rọ́tù alukur'an kullahu gbogbo alukur'an ni mo ti ké ṣùgbọ́n máa yọ lọ́wọ́ alukur'an fún ìkọlọ́kùn wàlẹ̀ àmàlẹ̀ ọ̀hánilú alukur'an nínú wàrẹ̀. àní rí alukurani nínú sí rẹ̀ ibùnà abi hatim ọlọgbẹjáde ẹni tó máa gbé mo sókè alukurani mo sókè rẹ̀ ní gbígbé yorùbá báyìí láàrin oṣù yìí ṣùgbọ́n alukurani yóò hàn nínú ìwà rẹ̀ yóò hàn nínú rẹ̀ tó ń kárí ikpe alukur'ani alápàlẹ́ yìí àmúlò àdéhùnsèwàhù àkàjáni tó ti pé akàkún tíra àlùbáríkà tóni tí máa ń wá àlùbáríkà tí wọ́n máa fi rárá tí wọ́n máa fi pàjù tí wọ́n máa fẹnu kò àbí tíra àlùbáríkà tóni tí máa ń wá àlùbáríkà báyìí pé tá a bá ti a bá ti wa á rí i dájú pé gbogbo bí a bá jókòó alukóra kúránì ń bẹ pẹ̀lú wa àmọ́ kọ̀kọ́ já bẹ́ẹ̀ ṣé ń tọ́lọ̀ ní ká máa fà kúránì sí nìyẹn ẹ máa fi ṣe wà hù ẹ máa tẹ̀ láti ọlọ́wọ́ bá tó wà nínú ẹ̀ ẹ máa jìnnà sí tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá tó ní ká jìnnà sí nínú rẹ̀ alukóra ẹ gbọ́dọ̀ máa wá ìdájọ́ síbi rẹ̀ gbogbo ìgbà tí awọ bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí ẹ máa wá ìdájọ́ lọ síbi rẹ̀. nítorí pé náà Kúránì yẹn kò sí nǹkan náà tó lè ṣẹlẹ̀ àyàfi tẹ̀ bá wà dájọ́ rẹ̀ lọ síbi alukur'an lẹ́ẹ̀ni rí níbẹ̀. a ti gbọ́dọ̀ jẹ́ni tó ṣe kó tíà sí yíyan alukur'an lódì títí sá fún alukur'an ọlọ́run sọ alukur'an kalẹ̀ kálí bá tẹ̀lé sọ kalẹ̀ bá fi ṣe wà hù kò kalẹ̀ nítorí kálí bá pàtì. ó wá nínú àgbà ọ̀rọ̀. eléyìí tí máa Muslim tó gbé jáde láti ọ̀dọ̀ àwọn ọmọ àrùn Khattab radiyallahu anhu ipa Nabi sallallahu alayhi wa sallam òní inna Allaha yarfa'u bi hadha al-kitabi aqwaman wa yada'u bihi akharin látàjú ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá yóò máa tara alukurani gbé àwọn kan ga yóò sì máa tara alukurani yóò fi máa rí àwọn kan sílẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn kan wà tó ẹgbẹ́ látara Al-Kùránì làwọn ti dẹni gíga ni wọ́n ti dẹni tọ́lọ̀ ọba boyè fún ni wọ́n ti dẹni bàbàrà dẹni kan ò ní lè pa wọ́n wọn sẹ́yìn látara Al-Kùránì alápọ̀nlé yìí ni ìdí ni pé àwọn máa kọ́ nípa rẹ̀ ní kíkọ́ ọ̀tẹni tó ń kọ́ ìmọ̀ látara rẹ̀. ní kíkọ́ dání tó ṣe pé àwọn nǹkan ti ń kọ́ ó ń sọ ohun mójútó ohun kó pamọ́ sínú gbáyà rẹ̀ kò fi jẹun. wọ́n máa kọ́ nípa àkùránì ní kíkọ́ dání tó ronú nípa ìtumọ̀ eléyìí táwọn gbọ́yé nítorí kíni wọ́n fẹ́ tara bẹ́ẹ̀ lọ sídìí káwọn ọmọ kókó àwọn tó àwọn àṣẹ tọ́lọ̀ fi pamọ́ tí wọ́n fi máa tẹ̀lé àwọn kan fún ni tọ́lọ̀ wọn bá kọ̀ fún wa kó lè bá máa jìnà sí. wọ́n tọrọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn akínú ọlọ́wọ́ bá ti lọ́rọ̀ ẹ̀yà wọ́n lè máa mójútó ìwé ni ń sọ̀rọ̀ ẹ̀yà ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá fẹ́ ike ká máa ṣe káwọn náà wọn má bàa gbẹ́yìn ní àwọn ẹni wọ́n mọ àwọn kíláàsì lọ́lá eléyìí tó kùránì tọ́ka sí wọ́n máa tàkà láàrin àwọn èèyàn táwọn èèyàn lè máa tẹ̀lé àwọn eléyìí àwọn náà lẹni tó garí pọ̀jù níwájú ọlọ́run láyé àdúrà gbẹ̀ndàlùkìyàmà iná lọ́ha yọrùfà òbí hàdàlùkìtàbí àkùwàmà dájájú ọlọ́run rọ̀bùlárìmí yọ̀ọ́ ma tara àwòyìí. yá mo fi gbé àwọn èèyàn kan ga nítorí pé àwọn eléyìí wọ́n bá kúránì wọ́n fi ṣe wà o wọ́n tẹ̀lé wọn ò fi ráàyè ṣùgbọ́n àwọn ẹni tó ti gbé ọlọ́run ọba ẹlẹ́dàá wọn yóò tara àkùránì yìí yóò fi sọ wọn dẹni yọpẹrẹ yóò fi tẹ́ńbẹ́lú wọn yóò kàn wọn lábùkù àwọn náà làwọn ẹni tó jẹ́ pé wọn ò tara àkùránì kíké kó fi sàǹfààní kan wọn ò sì fi ìtẹ̀lé àṣẹ tí ń bẹ nínú Al-Qur'ani nígbà tọ́wọ́ ọba ń fẹ́ ká ṣe wọn ò fi sàǹfààní kan nítorí pé wọn ò ní gbọ́ wọn ń pa wọn láti pẹ̀lú nǹkan kan káwọn ọbẹ̀ nu ẹni tó fẹ́ tẹ̀lé wọn ò sì tara pé wọn mọ̀ pé wọn ọba kọ nǹkan kan fún wa nínú Al-Qur'ani káwọn ó dínà sí torí Al-Qur'ani kò ní jẹ́ àwùjáde fúru wọn tọ́ba di lọ́la gbẹ̀ndàlùkìyàmà yóò jẹ́ ìbálẹ́jọ́ fún wa ní ìbálẹ́jọ́ burú wal-Qur'anul Karim hujjatun laka aw alayk anabi sallallahu alayhi wa sallam ó ní alukur'ani alápàlẹ́yìn àwíjàre ni ó jẹ́ fún ọ àbí kó di ìbálẹ́jọ́ fún ọ tó bá di jọ́ gbé ndàlùkìyàmà ìbálẹ́jọ́ aburú ni ó jẹ́ fáwọn eléyìí àná àlẹ́ni tọ́lọ́ ọba máa dára alukur'an tó máa ń sọ wọ́n dẹni yẹpẹrẹ torí pé wọn àtẹlé wọn fi ṣe wọn hù látara bẹ́ẹ̀ mà ike ẹnìkan nínú àwọn mùsùlùmí tó gbé àkùránì síwájú tó fi ṣe ìmáàmù rẹ̀ tí ń ké tí ń kà á ní gbogbo ọgbà tí ń tẹ̀lé àwọn àtọ́rọ́ rẹ̀ tí ń jìnà sí gbogbo mẹ́sẹ̀ eléyìí tó wá nínú àkùránì tí èsì àwọn gbàgbé kó fi mú ọ̀rọ̀ náà àkùránì yakuduhu ilal janna alukóran yóò padà darí ru eléyìí yóò padà gbé wà lẹ́nà làákín ẹni tó ń tẹ ẹ̀yìn pakọ́tẹ̀ inú gbé alukóran tẹ̀ sí kéèké kéèká ambasibasi pé wọ́n á màtúmọ̀ rẹ̀ kámá ìsẹ̀tì sọ pé yóò nípa ntọ́kọ́ sínú sọ̀rọ̀ náà ni ó tẹ̀ láti rẹ̀ ni ó dìnnà sí ntọ́lọ́wọ́ àbọ̀tẹ̀ lé òun ò ní ìgbàgbọ́ bá ìkúránì ṣe láyé tiẹ̀ àwọn ẹni sábà mà kó ọmọ ké ẹni ọba mà kó ọmọ ká ńgbà tó máa ti fóònù rẹ̀ ẹ̀jẹ̀ wo wá lọ lọ́run fẹ́ẹ́ kó sẹ́ ẹ̀ ńgbà tó wà rẹ̀ ó ti fẹ́ẹ́ fẹ́ẹ́ kankan tó wọ́n fi máa ṣe rẹ̀ ó ti fẹ́ẹ́ tí wọn ò wó tí wọn ò wó sẹ̀tàn alukur'an máa padà darí oru wọn lọ sínú náà tọ́ba di lọ́la gbẹ̀ndà kìláàmà kọ́nà wọn bẹ ẹlẹ́dàá wa kọ́nà wa kọ́ níbi àbúrò ẹ̀rí ká di alukur'an mú ibẹ̀ ìní ọ̀la alumma anabi wa muhammad sallallahu alayhi wa sallam inú rẹ̀ lọ́la wá wà ibẹ̀ la bó ti wà fún wa níbi ká padà rẹ ní tó sínà. kama wọn padà dẹni tí wọn parun wọn nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam oni abashiru fa inna hadha alqur'an tarfuhu biyadillah wa tarfuhu biaydikum fatamassaku bihi fa innakum lan tahliku ولن تضلوا بعد بعده أبدا anabi sallallahu alayhi wa sallam ó ní ìró ìdùnnú dé o ìró ìdùnnú dé torí pé Al-Qur'ani yìí báyìí okun rẹ̀ kan ọwọ́ àlọ́dọ̀ ọlọ́ okun rẹ̀ lágbàkejì ọwọ́ yín lọ́wọ́ okun tó gbèrú ọ̀kan nínú rẹ̀ ń bẹ lọ́wọ́ náà èkejì ọwọ́ àlọ́wọ́ yín ẹ̀yin mùsùlùmí fatamassaku bihi torí náà ẹ ti alukurani mú ẹ ti alukurani mú dáadáa ẹ má fi etí èkánná àwọn ọmọ àka yín kọjá pé ńlá fi gbé ẹ ti mú dáadáa ẹ má ti ọjà bá ọmọ yín lọ́rọ́ fẹ́yìn nàkùn lẹ́ńtà lẹ́kọ̀ọ́ torí pé ẹ̀yin ò wà lẹ́ńtà bó ń ẹ ò sì ní sínà bàdẹ́hù àgàdà lẹ́yìn tọ́lá ti sọ alukurani kalẹ̀ tí bá dì mú dáadáa ẹ ní parun ẹ ní ṣìnà lẹ́yìn tó lọ́n ti sọ alukur'ani kalẹ̀ lẹ́yìn tó dì mú dáadáa. alimami Tabarani olóògbé àdéhìí ìjáde ní ìgbà tí a Sheikhul Albani táwọn ti sọ pé hadithun sahih. arákùnrin kan ọsọ fún Abdullah ibn Mas'ud radiyallahu anhu oní awúsíní wọn fẹ́ kọ́ ọ bá mi sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ gbàmí níyàn ابن مسعود واني إذا سمعت الله يقول يا أيها الذين آمنوا فأرعها سمعت إنه خير يأمر به أو شر ينهى عنه ونبقوا بطبقة ونقول يا أيها الذين آمنوا أفتح يولوا بفوزوا يا إني سيرة مطلع etí ikún sí ìpè yí báyìí á pé ayé olùgbàgbọ́ òdodo innahu khayrun ya'muru bihi torí gbogbo gbàtọ́lọ́ bá ti pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo tó pè yín lórí kan ọlọ́run fẹ́ fi pa yín lábẹ́ aw sharrun yanha anhu àbábúrú kan ọlọ́run fẹ́ kọ̀ fún yín báyìí ni Abdullah ibn Mas'ud radiyallahu anhu sọ kò tàbí ṣùgbọ́n yá ayọ̀ alladhina amanu ilé ìtọ́lọ́ ọba ẹlẹ́dàá wọn fi pé àwọn olùgbàgbọ́ òdodo nínú Al-Qur'an wọn pọ̀ díẹ̀ jọjọ ilé ìlọ́fà ni olùmọ̀ Abubakar Jabir Al-Jazairi tó gbé Madina Nabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn olùkọ́ lójú ayé rẹ̀ ní al Islamiyya àti ní mọ́tàlásẹ̀ Nabi Muhammad sallallahu alayhi wa sallam inú fi kọtíra kan tó pè ní nidaatu rahman li alil iman nidaatu rahman li alil iman àwọn àpèpè tí ọlọ́run ọba àjẹká yé aláàánú jùlọ tó ṣe fún àwọn onímánì nínú alukur'an bóyá àwọn alladhina amanu tó wà nínú alukur'an aljazairi. ó ṣe àfàyàn rẹ̀ ọwọ́ síra lórí wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu pé gbogbo ògbà kí ìgbà tó a bá gbọ́ tọ́nu sọ pé ayọ̀ amanu yá ní etí nítorí pé rere o ni wọ́n fẹ́ pè yín lọ ni wọ́n fẹ́ kọ̀ fún yín bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ti òun gangan gangan ló ṣàkójọpọ̀ gbogbo mara ìbáraka aláǹfààní òun náà ló sì ṣàkójọpọ̀ gbogbo iná ni eléyìí ti wúlò fún yàn tí yàn fi rọ́nà lọ láyé àtijọ́ bá di lọ́la kìyàmà ọlọ́yẹlẹ́dá wa wọ́n sọ fún wa nínú sóró tó ṣúra wọ́n kẹlẹ́ kẹ́lẹ́lẹ́ ká wọ́n xayínà ilẹ̀ ìkàrú hàmín amrina máa kún tẹ́tẹ́ dèrè malkitaabu wọlé ìmáàni. ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا الله نباني بعد تفرانسة عن النبي صلى الله عليه وآله وسلم هي أمي كان ناسي الله ملائكة جبريل أفرانسة pẹ̀lú alukur'an alápàlẹ́ tíra tó ju gbogbo tíra lọ eléyìí tọ́lá wọn bọ̀ sọ́rọ́ rẹ̀ kalẹ̀ fẹ́nìkan rí sáájú anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ma kunta tadri mal kitabu wal iman ọmọ nípa alukurani kankan ọmọ nípa owó kankan dájú kótó dípa sọ alukurani kalẹ̀ fún ọ kódà ọmọ kankan nípa imani kí ni jẹ́ ìgbàgbọ́ òdodo dájú kótó dípa sọ alukurani kalẹ̀ fún ọ. ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا شرع إلى القرآن لا تسلم عليه أنت فنا من تبوا من أعوانوا ọlọ́run adúpẹ́ fún ọ tó ṣe wọn lọ́kàn nínú àwọn mùsùlùmí tó mú nínú Muhammad sallallahu alayhi wa sallam amalóore ọlọ́run dákun má pa oore náà dà fún wa ọlọ́run rẹ̀ ó fi alukur'ani yìí báyìí ó fi ṣe nǹkan tó ṣe wípé ó fi ṣe ìmọ̀lẹ̀ fáwọn èèyàn ó

torí ẹ̀ ọlọ́run ọba ó fi yá anabi sallallahu alaihi wasallam pé má bàjú ìgbà táwọn àti sọpá sọ̀kalẹ̀ fún asọ̀kalẹ̀ pé a ní jẹ́ kí àdínkù ọba alukurani yóò pè ní níta sọ̀kalẹ̀ fún ọ ọlọ́run ní inna alayna jam'ahu wa qur'ana fa idha qara'nahu fattabi' qur'ana thumma inna alayna àwọn alákòjọ fún ọ àwọn alákòjọ fún ọ àwọn aláàpè fún ọ tí ó fi pé ní kùránì tó pé pérépéré àwọn aláàpè sàlàyé rẹ fún ọ tó fi yọ yéke aláàbì máa ń kájú ń kájú ń kájú lọ́lọ́wọ́ bá ti sọ kalẹ̀ nínú súrọ́tù Taha فتعالى الله الملك الحق فلا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما قال الإمام القاجد إلى النبي محمد sallallahu alayhi wa sallam sáájú kí màlẹ́kọ̀ tó sọ gbogbo ní ọ̀sọ̀ kalẹ̀ fún ọ. máa kẹ́jú pọ́pẹ́ hàn farabalẹ̀ tètè wúlò wọn kà fún ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn aláàtì yọ àwọn alámùdúró lọ́kàn rẹ àwọn aláàní jẹ́ ọ̀gbàgbé tanukure ọ̀gá pẹ̀lẹ́ àtẹ́ǹsà. nǹkan tó kàn máa ṣe onáà máa ṣe pé rọ́bì dídí ní ẹ̀rìnà ìwà ọlọ́run sàlékún máa fún mi ìwọ náà sàlékún mà fún mi. àlékún mà iná ìlàbí sọ pé tó máa ń sọ̀rọ̀ mà ní alukurani àti sunna ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn islam ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn islam torí pé ọlọ́lọ́ máa fi ń gbẹ̀yìn àga ọlọ́lọ́ ọba máa fi ṣèyàn ní pàtàkì yorùbá ilẹ̀hu lẹ́dínà amánú minkum wọ́lẹ́dínà utul ilma darajat ọlọ́wọ́ máa ṣe àgbéga àwọn ẹni tó ṣe pé wọ́n gbọ́ ọlọ́wọ́ gbọ́ nínú yín yọ́ọ́ máa wá ṣe àlékún àgbégàpò fáwọn onímọ̀ láàrin yín. anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọ̀nà man yuridillahu bihi khayran yufaqqihu fid-din gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ti ró rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ti ró rere yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn ẹni tí ọlọ́run bá ró rere kò ní fún ní àgbọ́yé nínú ẹ̀sìn kò ní nímà nípa ẹ̀ torí ẹ̀ àwọn èèyàn ti gbọ́dọ̀ gbìyànjú àyè sílẹ̀ fún ọ láti wọ̀nà tó fi kọ́mà nípa ẹ̀sìn tọ́lá ẹlẹ́dàá àwọn ti sànù rẹ tó fi bọ́ sínú agbo àwọn ẹni tó lọ́wọ́ bá ro rere o eléyìí pàtàkì púpọ̀ ẹ máa sọ pé ànábì ro rere ròyàn ńtọ́da ni o ṣùgbọ́n kò dàbí kó sọ pé lọ́ọ̀bà ló ro rere ròyàn tọ́lá ń bá ro rere yóò fọ ní àgbọ́yé. nínú ẹ̀sìn rẹ̀ yóò fún ọ ní àgbáyé nínú ẹ̀sìn rẹ̀ nínú àlùkùránì lọ́lọ́ ti fi hàn nàbì sallallahu alayhi wa alihi wa sallam wípé ìmà máa wà lẹ́kùn rẹ̀ níjẹ́ làwọn wà lẹ́kùn màá nù gbèsè ayé wa lónìí tẹ̀lé màá ni ọlọ́njẹ́ arí yín pẹ́ ọlọ́njẹ́ mi fún wa ọlọ́njẹ́ mi fún wa kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀tọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹni ẹni pé àwọn onítọrọ àlékún ma àlékún ọjọ́ orí náà lákàn máa tọrọ ẹ̀mí ẹlòmíì kún fún wàhálà ẹ̀mí ẹlòmíì kún fún àárẹ̀ ẹ̀mí ẹlòmíì kún fún àìsàn ẹ̀mí ẹlòmíì kún fún ṣèkèfèrí sọ́nà àǹfààní wò lọ́wọ́ à ń bẹ̀ kò sáǹfààní kọ́bọ̀ ń bẹ̀ nítorí pé kẹ́mi ogun kí séèyàn da kí má néèyàn kọ́ máa kéèyàn máa fi ṣèwà hù olóńtúmọ̀ sí pẹ́mi gùn fún dáadáa àmọ́ kẹ́mi ọkọ̀ gùn lásán wọn ní bàbá kìnnìkan ọdún lọ́lọ́

torí pé tẹ́lẹ̀ bá ti dàgbà púpọ̀ púpọ̀ yìí máa padà dánmọ̀ òrògbò ni. gẹ́gẹ́ bá àwọn akókò kò ṣe máa yàgbẹ́ ara lọ́nà ara kò ní mà àwọn èèyàn tó wá fún àlẹ́gbẹ́ pé bàbá ti yàgbẹ́ ara máa pẹ́tọ̀ bàbá ti tọ́ra gẹ́gẹ́ pápá alẹ́ o bá nìgbẹ́ ọmọ jáde yọ yàdúlẹ̀ bá àwọn ará náà máa nìgbẹ́ jáde wọ́n ọ̀nà ni rọ́bì zidni ilma ọlọ́run tàlẹ́ kó máa fún mi nítorí pé ìmọ̀ ní bàbá rà ìmọ̀ ní bàbá rà nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam àwọn ló ń bẹ pẹ́pẹ́ lomi kò lọ́gọ́sọ̀ ọdún láyé tẹ́ ẹ bá rí adúrú nítorí sílẹ̀ tó bá jẹ́ pé báwa ṣe ń lólé ayé wa yìí lọ́lọ́ ń bá fún yàn ní ìgbà mẹ́ta ọdún èèyàn ò lè rí ìdajì tẹ́lómi ìfèsè nù wọn. o ò sì lọ́gọ́sọ̀ ọdún nítorí pé wọ́n lò pé ti ayé wọn dáadáa ọlọ́run máa ń fẹ́ ọlọ́run ní kánábí ọmọ atọ́rọ àlékún mà ọ̀gá nìyẹn yányá kọ́ máa tọrọ àlékún mà àwọn akpọ́rọ́ pátápátá wọn kọ́ wọ́n á sọ gbogbo ma ló ti máa wọ́n kọjá kó tún wọ́n á mà ká máa olódo burúkú olódo burúkú ti máa bẹ lẹ́yìn ọkọ̀ tí mọ́tò ní gbé bẹ́ẹ̀ pẹ́sẹ̀ ni ó fi máa lé mọ́tò àwọn ayọ̀ ti kọ́ kí o débi pé bàbá tó sọ pé òun ò tún ní gbà kí o lọ́dọ̀ nìkan má àtiwọ́ àti bàbá òun lódo nítorí pé ìmọ̀ olódo bàbá àlọ́ àzọ pé onígbà mà lọ́dọ̀ ẹnìkan má tó ma gbogbo ma ni ọlọ́ nígbà mà lọ́dọ̀ ẹnìkan má wọn náà kú lẹ́lẹ́yìn ìgbéra dá tó fún ọ òtó wọn ń bọ yí bí ìgbà tó ṣe yí pé ó ń yí bọ́ọ̀lù nínú kótó. torí ẹja kí sara wọ́n kó rọ́bì dídí ní ẹ̀yìnmá àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọn láti àwọn òṣèwà níjọ́ táwọn mùsùlùmí tó ti fa àti àwọn òfin yẹn ti lé púpọ̀ jù tá a bá tiẹ̀ tún dàálẹ̀ tá a tuntun sà á rí i pé àwọn òfin tó wá nú alukurani yẹn kò dájú kó bá bàtà wọn mu nítorí wọn ti sọ̀kalẹ̀ láti ẹgbẹ̀rún kan ọdún ó lé ọgọ́rùn-ún mẹ́rin ó tún lé ṣé láàmú wa lò lónìí ayé ọ̀làjú ń gbà wọn tó ti sìn ẹ̀rí pé nígbà wọn kí ni ń jẹ́ mọ́tò nígbà wọn kí ni ń jẹ́ ẹ̀rọ alùpùpù nígbà wọn kẹ̀kẹ́ àtẹ̀jẹ̀wá gbọ́n òsì láyé tí ì sọ bàálù àbáwọn ọkọ̀ ojú omi ńláńlá àìrí tí sáyẹ̀nsì ti dẹ́rọ̀nì àti tẹkinọ́lọ́jì àwọn nǹkan ti kọjá gbogbo eléyìí a máa sọ pé ọlọ́run ànábì sọ nóò kò sọ́ làjú nu eléyìí ẹ̀rí fi tẹ̀ làjú dé dáìsì àwọn olùkọ́ burúkú wọ́n láwọn ní tẹ̀lé tọ́lọ́ àwọn ń tẹ̀lé ti pọ́lù à ń tẹ̀lé ti jọ́ọ̀nù à ń tẹ̀lé ti mágírẹ́tì à ń tẹ̀lé ti à ń tẹ̀lé ti mẹ́ríání òfin tí wọ́n gbé wá fún wa láti ló òyìnbó ìníkàlùkù ọmọ àdìká ọmọ akọ ẹnìkan náà lọ́yà òun kọ́ nípa òfin òyìnbó ọkọ nípa òfin Matthew àti yóò gbé láyà rẹ̀ àwọn àdọ̀tí tọ́jáde láti inú ọpọlọ mẹ́yà yóò gbé láyà rẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀wò kan bí ìgbà tó ṣe pé òun lọ sí ìjàkadì wọ́n lè di okùn kan máa lọ́rùn bí okùn tó ṣe pé ẹ̀ẹ́dẹ́gbọ́n fi de jáàkì ló kọ́ pọ́ǹsì lọ́yà àwọn ìjọ dájọ́ àwọn náà dé kíní kan yẹ tí wọ́n ti sórí àfi bí kàìnkàìn ẹ̀wọ̀n àwọn òkúfin tọ́lọ́ ọ̀bá kọ̀ bẹ́ẹ̀ ìlàmù kọ̀ bá gbà tìyẹn mu سبحان الله العظيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون إذا جو إذا جو wá. tani ẹni tó tẹ̀lé nígbà tó tọ́ lọ́wọ́ bá lọ tó bá tẹ̀yìn lámàdá. ọ̀rọ̀ àdìgbò alukurani àmàtúmá rẹ̀ má gbé abẹ́ lọ òdi àdúrà kan alukurani láti fẹ́ sókè mbẹ́. Hmm, àwọn anátàlí kan tí mo ti ẹ̀kọ́ lọ́dọ̀ àfa wa nú alukurani níta ń lọ alukurani sínú ẹ kẹ́nìkan máa fi rárá gbogbo para wà lẹ̀ kájẹ ìpè ọyẹ mú gbogbo ara kálukú ń funfun ìpara lọ́yẹ kó o fi para ọwọ́ amú alukurani fi ń ráyà fi ń rẹ̀ kẹ́ aláìlérò ṣé sọ́lọ́ ń sọ alukurani kalẹ̀ fún. a'udhu billahi minash shaitani rajim. torí jẹ́ eléyìí báyìí àwọn sọ alukurani àfi apara àmọ́ àwọn tẹ̀lé manmade law wọ́n lè kó òfin ti nàìjíríà lélẹ́yìí wọ́n lè kó òfin ti lẹ̀ gẹ̀ẹ́sì lélẹ́yìí ní àwọn skul wa gbogbo wọ́n ní ah, wọ́n kọ́ international law ó kọ́ kò sí kó kọ́ délé dá tó sì ń kọ́ ọ̀bá dá kò ní í ta kò ní í dáná kò sì sí kó tẹ̀lé máa kọ́ òun ọba àmúti bẹ́ẹ̀ lọ irọ́ lásán ìdọ̀tí náà pọ̀ lọ owó kan nínú iṣẹ́ pé ní international law yẹn ọlọ́pàá fẹ̀ kò sí. ìrọ́jọ́ tí wọ́n náà wọ́n tún ṣe ọjọ́ tí wọ́n tún yẹ̀ wò ẹ̀yin tẹ́ ẹ bá kọ́ ọ́lẹ̀ lónìí tó bá di lọ́la ẹ ti máa wọ pé ǹgbà ni àbórí mi dàrú ni lánàá tí mo ń kọ́wé yẹn mo ti wọ pé lọ́dà bó ṣe rí ni ẹ̀ ṣé ẹ rí káwọn kan á pé bíríkótó bíríkótó wọn sọ pé àwọn fẹ́ ṣàtúnṣe kan náà Al-Kùránì àbúrò bá gbiná ń bẹ̀ torí pé àwọn ọlọ́sọ sọ kalẹ̀ ni àyípadà ò lè wá bá gbáwájú àtúnṣe kan ò lè wá bá gbẹ̀yìn ọ̀dọ̀ ọlọ́run ọba tí sọ̀rọ̀ tí kìí ṣàṣìṣe ọba tí ṣèdájọ́ tí gbogbo dájọ́ rẹ̀ tọ́já sí ìṣèdọ́gba ọ̀dọ̀ rẹ̀ ló ti wá. láti tọ́jú àti ṣòfin lórílẹ̀‐èdè wa náà ní house of assembly house of assembly àti àwọn rẹ́ẹ̀pù ni àti àwọn sẹ́nitọ̀ tí wọ́n ń sọ pé one over four gbogbo owó orílẹ̀‐èdè yà wọ́n ní kó òfin wo náà wọ́n á ṣe fún wa pẹ̀lú gbogbo owó òun òfin wo náà wọ́n ti fún wa tó mú kí nàìjíríà ogun òfin wo wọ́n ṣe fún wa tó mú kó lè má jàmà òfin wọn ṣe fún wa tó mú kí iná ẹ̀lẹ́tíríkì ó dúró òfin wọn ṣe fún wa tó mú ká máa rómi pánu lé wa òfin wọn ṣe fún wa tó mú káwọn ilé ìrọ̀rọ̀ dúró dáadáa òfin wọn ṣe fún wa tó mú kẹ́ni tí ń fi báyọ̀ tí fi ń jíwò ìjọba ọmọ jìmá òfin wọn ṣe fún wa tó mú amọ́ máa bílíọ̀n ká máa fi ṣe bọ́jẹ́ẹ̀tì owó oúnjẹ nílé ìjọba lọ́dún kan bílíọ̀ns. al wàhálà ti jẹ tiyín torí dọ́tẹ̀ máa sọ pé tọ́lọ́wọ́n bò pé òun ọ̀dájú pé owó sin tàṣetọ́ nìkù ni òfin wọn náà ni wọ́n ń ṣe ẹ̀yin ọmọ pé nínú ntẹ́ǹtẹ̀ ní international law tó bá jẹ́ tàwọn England ni àbí tàwọn France pípọ̀ nínú táwọn ń pè lófin yẹn ọ̀dọ̀ mùsùlùmí ti jì nítorí pé system ti ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí ó lè rí láyé níbi kankan ṣùgbọ́n wọ́n ti tọ̀ ọ̀nà tó pọ̀ níìsín àwọn ti lọ́dọ̀ àwọn mùsùlùmí nígbà tí wọ́n gba àwọn àlú wọn ní North Africa wọ́n jí àwọn òfin wa nínú fẹ́k ọlọ́sọ́dọ̀ òyìnbó òyìnbó kọ́lédé òyìnbó kó tó wá di pẹ́ńtó ń dọ́dọ̀ àwọn Áfíríkà dúdú àwọn ọmọ àwọn rò pé òyìnbó lọ ọrìjìnẹ́tì ẹ̀ gbogbo tí wọ́n ti bóyìnbó bá wà lò tòsí bó ti ṣẹjọ́ káfíìrì yìí àlòpẹ̀tẹ̀ ni kìí sàlùgbàládá torí kìí ṣe mùsùlùmí tọ́lọ́ ń sòfin ẹ̀ka lẹ̀ fún un. sòrò amos wọ́n wọ́n tó wá padà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin náà máa gbé ẹja tiwájú ẹja fàtẹ́yìn eléyìí ti lé ju ẹja dẹ̀ eléyìí ti dẹ̀ ju ẹja lé. ti sọ pé àwọn ọ̀fẹ́ tẹ̀ lófin ọlọ́run alukur'an wọn náà ti dé bá gbèsè ayé wọn. ọ̀nà lè padà là níwájú wa ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú káṣí sàn láti tẹ̀lé tà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni máa kọ́ máa sọ̀rọ̀ nígbà tí ò lérò yóò rò pé ń sọ̀rọ̀ ó yẹ kí dádìbò káwọn olè wà ń bẹ òsín mi ò ní bí pin kò ìwà mọ̀ nípa ẹ̀sìn Islam àwọn èèyàn wá ní wọ́n dìbò fún ọ ni wọ́n náà bá lọ ọlọsílẹ̀ ìgbìmọ̀ asòfin àbọ̀ ọlọsí tasòfin àgbà lábújá wọ́n á dìde gbàtí wọn ní kí kálukú náà sọ tọ́lá àná omi náà wà mẹ́ wọ́n yé sọ kankan wọ́n kàn fìdí so ń fìdí mágàmóoru yóò sì máa gbowó títí tọ́jú ọdún mẹ́rin parí kò ní kan tó gbé síwájú lórí pé bá sọpọ́ọ̀tì ẹ̀ káàtì ẹ̀ kí wọ́n gbìyànjú wọn padà sọpọ́ọ̀tì ẹ̀ ẹlòmíì ò ní kan tí ó kúrò ọmọ fìdí ni nígbà tó bá láwọn ń lórí ọ̀rọ̀ kankan ìbá ṣe pé islam ló gbé ọdẹ bẹ́ẹ̀ ọjọ́ dán o torí kọ́bọ̀ kan tó jẹ́ ọ̀nà àìtọ́ wọn náà mọ̀ pé kò ní dáa iná lọ́lọ́run fi gbanú kúrò lára ẹ̀. kò sì sí pé islam wọn sọ pé kọ́ máa fọ owó oṣù kékeré tó tó gbọ́ odidi local government wọ ọ̀kan rondo. àtọ́lọ́kùnmọ̀ lọ́wọ́ kọ́ládé ọ̀sìn yẹn sẹ́kọ̀ọ́ ní bisimilahi alhamdulilayi wa sọ́tù <laughs> ìwọ tí ẹ tó ń pariwo bá òtún oníwọ eléyìí ilé àti takòtò Ọlọ́run gàgà ni tí ọba yọ Mr. Okechukwu yóò dìde Mr. tàbódìgbà ọgbà á ah, kí lẹ́nu pẹ́ǹsì mẹ́rin àwọn olùgbà tó láti kánò lọ́sọ̀ pé please we are not in mass. àbí ẹ̀fọ́ ni ah, so ẹ̀sìn ní ẹ̀yin mùsùlùmí ó yẹ kẹ́ ẹ̀ wà ń bẹ̀ ìwọ́n sì fẹ́ máa yọ àwọn òfin náà Al-Qur'an tó bá bá pé please please please please èyí tó fẹ́ máa ka àwọn ìkàmbì sókè alẹ́ atara yín dànù sí ẹni mùsùlùmí náà bọ́ bẹ̀ kó náà wá ti kúrò díẹ̀ abẹ́ ẹ̀kọ́ ẹni mùsùlùmí wọn náà wá bá wọn dáwọ́ díẹ̀ àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. aqulu qawli hadha astaghfirullah al-azim li wa lakum rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد اتقوا الله إن الله خبير بما تعملون عباد الله الإمام ابن القيم رحمه الله تعالى قل أنا كبار إن الله تاوين تاوين القرآن الودي تابا لودي تابعوا أجل جنة وانا وعي كي يوم بقى جاسي وكان ينوان àwọn tí tọba ti lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàmà ní ìgbẹ̀ndẹ̀ ẹni ti ń yá alukur'an lódì alákọ̀ọ́kọ́ ka ká si sí mímá tẹ́tí gbọ́ alukur'an yíyan alukur'an lódì nínú yíyan alukur'an lódì oná ni pé àgbàgbọ́ àgbàgbọ́ nínú pé yíyan yíyan lódì ni bákan náà gbọ wọ́n wọ́n ń sọ̀rọ̀ nbí. nínú pé yẹn ń yan alukurani lódì ni bákan náà nínú ojú ọ̀nà tí wọ́n máa fi yan alukurani lódì òun náà ni kéèyàn yan fífi ṣèwàhù lódì kó jìnnà sí kó jìnnà sí kó má fẹ́ gbọ́ ntọ́pẹ́ ní halal ọ̀fẹ́ tẹ̀lé ọ̀fẹ́ tẹ̀lé ntọ́pẹ́ ní haram ọ̀fẹ́ jìnnà sí a eléyìí burú kó lóò kóso kéèyàn ń kà kéèyàn máa kí alukurani ó ti lọ gbọ́ alukurani bọ̀ àmọ́ kò fẹ́ tẹ̀lé òfin tọ́lá náà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti yàn kúránì lódì. ìjà kẹlẹ̀ láàrin èèyàn méjì wọ́n jẹ́ mùsùlùmí wọ́n wá ní ẹjọ́ bá ń sọ̀rọ̀ kúránì yàjú ẹ̀ wọ́n wá kúránì kọ́ lé lẹ́yìn ọkọ̀ yíyan kúránì lódì. màlẹ́kà wo lọ́wọ́ ní airport tí ọ̀bọ̀ ọ̀sẹ̀ sọ̀rọ̀ airport rọ́ síbẹ̀yìn la ní airport bó ló ṣe háì tó bá jẹ́ pé ń tó lò ju gbogbo lò lọ ní lọ́dọ̀ ọlọ́nkọ́ bákan náà nínú pé èèyàn ń yá alukurani lódì òun náà ní wípé kéèyàn jẹ́ ẹni tó ṣe wípé èèyàn fẹ́ gbọ́yé èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ èèyàn tí àfẹ́ máa tí ọlọ́run bá ń bá wa sọ ń bẹ̀ yín bí amúgbó subahánàlá eléyìí burú alimami ní òun náà ní kí nǹkan kan máa ninu nínú ọkàn àárẹ̀ burúkú kan wà nínú ọkàn ọkàn ti dóògùn aburú ń ṣẹlẹ̀ nínú ọkàn èèyàn àwọn wà burúkú àwọn wà pálapàla àwọn wà rádaràda àwọn àwọ̀ tí ọ̀gbójú mu ó pọ̀ èèyàn ọ̀pọ̀ nínú gbáyé èèyàn nínú àwọn àárẹ̀ tó ti pé ní ọkàn ló máa ń gbé wọ́n wá ní wá balùkùránì fi tọ́jú rẹ̀ kọ́nà bí kọjá pé èèyàn jẹ́ mùnáfìkì alukurani ló lè wò sàn bí kọjá pé èèyàn jọ lára alukurani ló lè wò sàn bí kéèyàn jẹ́ ẹni tó ẹ pé abínú ẹni ni alukurani nìkan ló lè wò sàn kéta dúkù ń tọ́ lam alukurani nìkan ló lè wò sàn gbogbo bí tọ́ba lọ láyé wàláhì ò lè rí wò sàn rẹ̀ àfi lára alukurani lọ́wọ́ wá pàkíyèsí rẹ̀ ike wá wò sàn ti ń sọ yìí lọ sí di alukurani onígbà wọn kọ̀ èèyàn ti bọ́ sábẹ́ pé èèyàn ń yá alukur'ani òdì ọlọ́run wa torí ẹ nínú àwọn òfin eléyìí tó fi hàn ká mọ̀ nípa alukur'an ó náà yí pé àwọn ẹnu wọn kò lórí tó bá fi alukur'an tó bá fi ráàlì àbí nǹkan kan nínú alukur'an ó fi wọlé ó sọ síbi tí kéèyàn àbótí ẹ̀sìn lọ́wọ́ àti kan nínú aráàfin ti ń bẹ nínú alukur'ani tọ́ka ti pé aráàfin alukur'ani ni ó lè yí ọgbọ́n bẹ́ẹ̀ kò sí ń bẹ́ẹ̀ ẹni tó bá ti pè é ọgbọ́n àbùkù. gẹ́gẹ́ bí ẹni tó ní gbogbo kúl kúl ó ní ká yọ kó nu alukur'ani. ọlọ́ni kúl huwa Allahu ahad ó tún ní kúl a'udhu bi rabbil ó tún ní kúl a'udhu bi rabbin nas olùwẹ̀lẹ́dàá tún ní قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà alukur'an tọ́wọ́n ti máa ń pa ànábì láti pé sọ fún wa pé sọ fún wa pé sọ fún wa pé òun alárẹ̀bì tọ́lọ̀ ní kọ́ máa sọ fún wa kíkú. ẹjẹ́ a máa kà láìsí kólé gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ di kèfèrí ẹnu àwọn olùmọ̀ẹ́sìn Islam kò lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá fa àbùkù kan alukur'ani nínú fífa àbùkù kan alukur'ani jama onáníkà gbé síbi tí ọ̀tọ́ rí ẹgbẹ́ alukur'ani kalẹ̀ sílẹ̀ ọlẹ́ ibi títọ̀ wà níbi tẹ́sí wà ṣíṣe bẹ́ẹ̀ máa rọ̀ yá di kèfèrí nínú fífa àbùkù kan alukur'ani onáníkà máa fi tọ́ ká máa fọ́ máa ká wa káwọn fi lórí ahọ́n nítorí kí tọ́lẹ̀ bá wà ń bẹ̀ káwọn máa fi sí alukurani lábala lábala ẹ̀ ń fi àbùkù ka alukurani nù ètò ọ̀tọ̀ tọ́mà pé iṣẹ́ ẹnu wa òórùn tí máa mú dáàdi ọ̀já kò tí kò tẹ̀lé fọlù tó iṣẹ́ ẹnu wa máa rùn náà àwọn amúni tán àwọn fọwọ́ kan àwọn fọwọ́ kan àwọn ń sí alukurani lábala lábala léwéléwé kò bákan ya ọkùnrin ikú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ti pin yẹn òfin sí owó ìwé kọ̀tọ́ rárá òfin ọlọ kákìí sára káyọ̀sì àti ìsọ ẹni tó máa lọ pé kí àbẹ́ni tí wọ́n kọ́ ọ̀rọ̀ ìjà òkúránì lọ́wọ́lọ́wọ́ lábala lábala síbi tó ní máa wẹ̀ kó wọ́n máa wẹ̀ lórí àlìjànú sọ ẹgbẹ́ tó ń bá ṣe ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn máa pọ̀ sí olórí ibú. ẹjọ́ bá ṣe bẹ́ẹ̀ di kèfèrí tó bá fi àbùkù kan ọ̀rọ̀ náà èèyàn di kèfèrí. torí ẹ̀ka kíyè sára jà náà. bákan náà wọ́n ní ọ̀ràn ẹ̀yà ni tó ṣe pé kò yẹ ká ṣàfẹ́kù àwọn ẹni tó wa ó yẹ ká ara àwọn ẹni tó ha láti títí dé súrọ́tù náà. àmọ́ tàbí ó gbìyànjú títí títí táàrí àjẹ́ pé nínú wa tí ọ̀rọ̀ aha yọ ọmọ abi tó lè wá sí tí ọmọ sí alukurani tí ọmọ pé bọ́lọ̀ ń sọ báyìí ń wí báyìí. bákan náà ní tí sí nípa àwọn abéèrè tá a máa ń ṣe ń pẹ̀sìn ọlọ́ọ̀ yọ ọmọ àwọn àyà tó tọ́ka sáwọn òfin eléyìí tí àwọn àdájọ́ eléyìí tí ma èèyàn ìsìnkú àwọn akókò ọmọdájọ́ lórúkọ sẹ̀ríà kọ́ ọmọ adáhùn èèyàn lóhùn ìbéèrè tó máa ń ṣe lábẹ́ òfin ọlọ́run kọ́ ọmọ àjòkò kọ́ ọmọ afẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn bàbá wa wọn ò kéwòn ni wọ́n ní tíra ah, àwọn òwe tí Yorùbá ti pa láyé nínú kí ni kíra mẹ́ fi ṣe. wọ́n ní kọ́ ọmọ adájọ́ ní ìbámu pẹ̀lú sẹ̀ríà ọlọ́run àwọn bàbá yín wo inú rẹ̀ ní máa ń ṣẹlẹ̀ tiwa ńgbà tá a kàlùkùránì fún fi ṣe lọ́ọ́ máa lágbo lẹ́yìn máa kùnà fún yàwó rẹ àmọ́ ẹlẹ́yìn kọ́lá wàhù kọ́lá rọ́sọ̀lù níta ní ìdènà. ó sì pàtàkì kóníkálukú wa bá ti ṣe rí ìdájẹ́ mùsùlùmí kóníkálukú wa máa ń tókìlẹ̀ máa ti sọ̀ láti rẹ̀. nàmbà tó láti lẹ́yìn kì í ṣe nàmbà tẹ́ yàtọ̀ sí fàtíhà ọgbọ́dọ̀ tún máa wọn tún àka tọ́wọ́ àtọ́rí pẹ́ẹ́tọ́ fẹ́ẹ́ ṣe náfìlà àbọ̀nà ìyàlẹ́ ìrọ́gbọ́mọ́ àbí àwọn onífọ̀ọ́sẹ̀lẹ̀ márùn-ún ó rí nǹkan yàtọ̀ sí ti lọ ka lílfàtì lórí sọláàtì ọkà fati àtàwọn bá dánu lé lílfàtì níbo ni lílfàtì náà gbà wọnú islam gbogbo àwọn aráàlú lásán àdádálẹ̀ lásán ẹ̀ríkẹ́ ni wọ́n fún alukurani tó lọ ń sọ̀kalẹ̀ kò sí lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ríkẹ́ a máa ń sọ a máa ń sọ wàláhì ọkọ̀ tí lè má mú mi ha ó tu alukurani kọ̀ ha lọ gbogbo àwọn kan rádáradá inú wa máa kà torí pé òun wọ pé tó ń bá ọ ọkọ tọkọ bá kọ lórí òun ó wà kú yóò fi jọ ti bàbá bàbá bàbá bàbá bàbá rẹ jù ọkọ òfò ọkọ àdánù tó lọ sọ̀kalẹ̀ ọhán kankan bẹ torí ẹ káfá ètò àfìsìn lọ kọ wà lórí wa eléyìí òbúkátà pé èmi ọmọ alukurani bàbá mi ló ṣe mí kò fi mí lé kéw kò sáyà wúlò fẹ́ wí fọlọ. fàtíà nàmbà túláàsì kò sí àwáwí lórí fàtíà ó sì máa ń gbé dáadáa kìí ṣe kàkúkà kìí ṣe kàkúkà bẹ́ẹ̀ máa gbọ́ bẹ́ẹ̀ mọ́ngàrúbì kí ni mọ́ngàrúbì ẹ̀rọ máa gbọ́ wọ́n ràálìnà ẹ̀rọ wọ́n ràálìnà ẹ̀rọ ọlọ́kùnkùn rí i pé màá kà jù bá ọlọ́run rí i kó o lè kọ́ ọmọ àti bẹ́ẹ̀ lọ kò sáyà wí tó fẹ́ wí fọlọ́ láti kó gbogbo àwọn nǹkan tí ò wúlò fẹ́ kó lè kó àti lọ́rùn ó kó ní àwọn èèyàn kí ló ní mọ̀rọ̀ ọlọ́ǹkà. ha dandan máa ké dáadáa nítorí pé àlè láì máa nínú àwọn nǹkan náà ní pé kọ̀tọ́ kakọ̀ sínú sẹ́wọ̀n pé tí ìwé kan máa ń bẹ lọ́wọ́ wa ní sáà máa ń kà á lè ká débi kan ká máa pe náà nítoríwé ikọ̀ àṣìṣe wà ń bì. akọ̀rọ̀ àtàmì sókè ìsàlẹ̀ akọ̀ pé bọ́yá ń tọ́ sọ ni. ní òkúkú ń tọ́ sọ bó ti fẹ́ sọ náà nù but information tó mú àṣìṣe ni ntọ́jú òdodo ni. nítorí pé lọ́jọ́ mi bọ́yá máa yín bọ́yá lómi ẹ̀yà níwèé yẹn yóò fi màpá ti ṣe ń bẹ láàrin yìí ọ̀gbọ́dọ̀ wọn máa tẹ́ òkúránì bẹ́ẹ̀ kọ́ wá débi ọkọ̀ wọn fà láti pé ibi tọ́lọ̀ sọ yóò rí bẹ́ẹ̀ bó ti yẹ kó rí ni ìwọ kì í tún kankan kọ wọn tún kankan ṣe nínú tẹ́ náà. ẹ̀yin pé táwọn pàápàá jùlọ ní Medina wa Muhammad sallallahu alayhi wa wa sallam. àwọn tí wọ́n fi yé wa pé rí kó tó di kó tẹ àwọn èèyàn lọ́wọ́ èèyàn ti ń ṣe àyẹ̀wò lórí rẹ̀ fínífíní kó tó tẹ àwọn èèyàn lọ wọ́n lé lọ́gọ́rùn. nítorí mẹ́mà ń tẹ́ lọ ó lè jẹ́ pé kíní tí ó tẹ yóò tó ju ewéèwé íǹkì pọ̀ ń bẹ̀ ń gbà wọn íǹkì kan tá a wà á fẹ́ ọ̀kan lé sí ní tá a fẹ́ kọ́ sórí ìwé. ìwọ̀n kí tó bá kán lé èdè lárúbáwá àní tà àní bà àní tà àní hà àní xọ àní jà sẹ́mi báwọn ọmọ ó lè yí nǹkan padà tá fini fini fini fini fínífínífínífínífíní yóò di pé ọ̀wọ́ ntọ́kánlẹ̀ ó lè ti yí gbogbo àlùkùránì padà ẹni tí ń yí àlùkùránì wò kó tó tẹ àwọn èèyàn lọ wọ́n lé lọ́gọ́rùn láwọn olùmọ̀ ńláńlá àlùkùránì ọ̀dà bí àwọn òwe mi táwọn kan kó kásán tanra wọn dànù ọ̀rọ̀ náà lè kò sí nǹkan kan tó ṣe yí padà ń bẹ̀. akramakumullah ọ gbọ́dọ̀ wá mú rẹ olú èwo wa ọlọmọdé torí ẹ ọrụ oní àlọ́wọ́ nínú mushaf èyí tá à ń gbé kàn alukur'an tá à ń gbé kàn bá pé kur'ani kur'ani ó rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó wà nínú rẹ̀ là ń pè lálùkùránì ṣùgbọ́n òun ìwé tí wọ́n kọ́ sí ìwé ìwé tí wọ́n fi wé e la ó kọ gbogbo ẹ̀ ni wọ́n ń pè ní kíni mushaf mushaf wa awọ́dọ̀ rí pa mójútó dáadáa láti gbìyànjú láti rí pé tá a bá fẹ́ kí alukur'an àtiratiwọ́ láti gbé mushaf wa lọ́wọ́ àtiratiwọ́ láti gbé mushaf wa lọ́wọ́ gbígbé lọ́wọ́ ká máa ka ká máa wo ntáǹkà o àlékún látún gbà lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá o ọlọ́kọ́rin mi pẹ̀lú rẹ lọ láti lè máa mójútó alukur'an ní àmójútó tó yẹ ọlọ́kọ́rin mi pẹ̀lú rẹ lọ́wọ́ láti máa ṣe àpọ́nlé alukur'an ní àpọ́nlé tó yẹ ọlọ́run ẹlẹ́dàá wa kó fi àti alukur'an kó fi ṣe wá láǹfààní láyé ń bí nígbà tá à ń sọ̀rọ̀ alukur'an ká má gbàgbé ọ̀gá wa tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa fún alukur'an kó mu wá fún wa ìyẹn anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam lọ́n pa wá láti ká ṣe àsọ̀láàtì fún torí pé àtàwọn màlẹ́kà rẹ̀ náà wọ́n ṣe àsọ̀láàtì fún. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم يا ربنا كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا واستر الهدى لنا يا ربنا إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها جلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد على آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يحفظكم الله